بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه والتابعيهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ما بعد السلام عليكم ورحمة الله وبركاته oṣù ramadan inúrogún yọ mẹ́rin láì níní ìníní àrí tafsirwa ẹ̀mí ìwúlá inṣáàlá àbí aláwọ̀dúnmọ́ adákẹ̀rẹ̀ gbọ́dọ̀ mú ramadan 29 ọdọ́ 1438 oṣù ìníwú june nulogún yọ mẹ́rin cheke fanuru huyo mbele kwa 2017 karatu ingini yangu yana nani achane kwa suratu ali imran aya 121 wa idh min ahlika أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وإن غدرت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون وإذ غدوت من أهلك إرياء بكتفا دهردوك يا بوي تبوئ المؤمنين إيه ما بقاجو أمن هما مقايد للقتال بكما دابتهما شجاع والله سميع عليم الله تشودك يا بولا يا شودك النيمه ìrìhámẹ kọ́ ìfẹ̀tà ní mínkù àdíkò ka mọ́ ja méjì hùmẹ́ kuma ibi pẹ́ àntafṣẹ́lá kuma ń parúká wàláhù wà ní ìhùmà aláhù oúnjẹ oúnjẹ oúnjẹ náà ṣúbí ọmọ wà aláláhì pẹ̀lú ẹ̀tàwọ́kẹ́lì mọ̀mìnú di imáni agbòrónù abu méjì àmọ́ ọjà méjì lẹ́kùn àkàrà máa ní àmàtì bẹ̀nu harisa àmà ìbẹ̀nu sẹ́lẹ̀mà àmọ́ ọlọ́kùn méjì gìlẹ́ àmà ma ibi pẹ́kùn ma parúkàbà ma bàfàtẹ́ tó abájọ́ yìí ọ̀lẹ́kàláwọ̀ tàbárakà wọ́ta alákàwọn àmì gìlẹ́ ìṣọ́lá uhudu rẹ̀ ogun wahud ohun tó wẹ́ kéèjì kò já ìwọ̀ ní aládínà pàpà ogun ìhòhòrò gẹ́gẹ́ yìí ṣe fọdọ́ ẹ̀kẹta máa já yìí eke kéèjì ohun máa jogo bẹ́dẹ̀ ìfọdọ́ ẹ̀kẹta ohun máa uhud àmàkáàbìrì ń já ní maka gbogbo tẹ́ ògbègbè lè kàdé máa maini ẹwọ ẹni ka ma di júdú ọjọ́ bẹ́dẹ̀ rí bá má di ọgẹ́lẹ̀ bá ní ọ̀là ẹka níbi ẹ̀ ṣà máa yìn ọjọ́ ka mẹ́jọ́gbọ́ bẹ́dẹ̀ yìí yílẹ̀ ọ̀nfọ̀gìbẹ̀bù májàkà náà dọ̀là bá má dọ̀lẹ́lẹ̀ bá ní àmá tí ní gbẹ̀hùn dúkùmádọ́ àti islam rẹ̀ àmọ́ ọ̀nẹ́yìnmá ọ̀nẹ́yìnmá ọ̀nẹ́yìnmá àmẹ́mkópa tó dábánilẹ́ àmá yá dùwà ló kí yà má pẹ́lẹ̀kẹ́ ẹ̀dẹ́ ó yá ní ọmọ tòrúká má pẹ́lẹ̀kẹ́ àjà anibi sallallahu alaihi wasallam onwe ya manu ka kuma don ma kpe bedu kuma ya ku yadan onwe ya tola n'ogu abi tola no bedala enihi e amado egbe eche neti abi egbe neti tabi ye egbe ola gbo yàmúdúró ojá ní medina ọ̀làlẹ́dẹ́ kí lìlìrì pàtà mọ̀ ní tí alébì ọ̀làkà agbọ́ ẹ̀dẹ̀ o a ma káàbìrì ojá ní maka ma wọ́n kí ni mọ́lá kúmà wọ́n kú yàdá mẹ́rin abáàkí alébì sálásẹ́lá mẹ́rin ma mọ́lá kúmà kú yàdá ọ̀là náà ma wọ́n nú kú maka

amoja meji humeba antafsala amalu nemu sorenda kumara kumako mako noe huja wallahu waliyuhuma allah mutana shubi yoma ayi wa ala allah falyatawakkal almu'minun ojo allah shubi ka bokuma di imana shubi yo ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون ولقد نصركم الله ẹwọ́n dákùn mẹ́màádù mẹ́yànjú ogun bẹ́dẹ̀ ní mẹ́yànjú mee. Bi kò tẹ́lẹ̀ gbàgbàmàádù mẹ́ẹ̀dù jà aláwẹ̀ ya tàbíkú mẹ́mẹ́ bí bẹ́dẹ̀rin okò ogun bẹ́dẹ̀rin hamẹ̀yìn ogun bẹ́dẹ̀rin yóò ọmọ ma ju ogun fẹ́dẹ̀ ẹ àlejì ìwọ́tí àlejì màdálejì ẹ̀kẹ́ ògbébi màdálejì ẹ̀kẹ́ ògbébi ọjọ́ ọdúnmà ẹ ọdẹ kéèjì kà níbi mọ́tí mẹ̀dínà ló ohun yàwá abújà ya má ti kú ma dọ́ọ̀jì ìyá yẹ dọ́ọ̀jì òyà nu yí anibi sallallahu alaihi wasallam kpa ma kpa kuma do ma gbeju wewe ni allah yani wa antum azilla me chame na chuka ta ubaluka chulu gungu ma chena chuka ta eno aluka ma cha aluka aluka ya chuka ta kan shi ma he ndu didi min tura ma ba kwa oyele tune bilimeta nyome gweta masin mana yela meji manera kunyo gweta iwa ibegi bobo tulere malipaku ama káàbìrì ọgbọ́dé àmà náà yẹ láyé fóònù dúgbò àmàtí a máa pa tí ó ní ẹ̀dẹ̀lẹ̀ mẹ́ta alùkàyẹ́ máa bá yọ yìí ẹ̀gà mẹ́ta ń àmà ájọ tágà máa pàtí tẹjú kìí màtà ń àmà pàdó wájú yáyé aláwẹ́ àti kọmẹ́tí fàtàkùnlọ àtúdálẹ́mẹ́ tó kọjọ́ làálẹ́kùn تشكرون كيف ما نكيدوكم ما نبني موجود إذ تقول للمؤمنين أن لن يكفيكم أن يجدكم إن تقول للمؤمنين ألن يكفركم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة المنزلين بلى بلى إن تقبلوا وتتقوا ويأتوكم من فورهم ويأتوكم من قولهم هذا يمجدكم ربكم بخمسة آلاف يمدلكم ربكم بخمسة آلاف من الملائكة مسلمين الله تبارك وتعالى يأتي نبي رياكم أكو بوه دوليا kọlá ẹ̀bẹ́ bọ̀ ti jájá máa bọ̀ dábẹ́nà àti máa bù yà lẹ́yọ ní ẹni tọ̀ wẹ́rí ákin adíkòkò ẹ̀ka náà máa bàpà ìtẹ̀kùlù ní mọ́mìnì adíkòkò ẹ̀ka náà máa bàpà kàkí ní alẹ́yẹ fíyẹ̀kùn àìdẹ́ ha ibù mẹ́jọ dán àyùmídẹ̀kùn rọ̀bùkùn bẹ̀ sàlásẹ̀tì àláfin kẹun kàláwù tàbárakà min almalaikati amalaiku wuci be kuma amalaiku ki to ma ne uja le ba munzilina edu mama du marwa amalaiku ya se ma kwa ma kini ma kini police kinya one mu iwu di police o ma ne ehe uja me amune anjiri me jeta ba kete no no problem na inspector na ma de wili ni oge ya ma na ahịa duru ma adụm amị saz iyi ebudu chekwu ya ahịjọ ehe ju ihe yọdị n'imi imdola amị polisi ele ma kụa kuma ebi nọ onugunugu ma ẹ̀ngàtí mọ́tò tẹ́kù ma já a ma já nìyí ma wùyí bẹ́ẹ̀ jẹ́ ma wùyí ẹ̀hún ó nì wọ́n dá ẹ̀wọ́n kó ma

munzanina malayiku yi kuma ibele gwi belen akwa hmm. shan kama odubu mẹta ma kuma mu ume ha ama ma faido mẹbọdan sallallahu alaihi a ma bakwa mashini gbejumomi amado okwu echi ohuhu okwu echi ni chi ba shan kwu ekpe na ọlẹ anya dị ni chi ba tọ́ wẹ́lì ká ṣe ẹ̀dùnmẹ́. the fear of defeat òpòpò ẹ̀jí tẹ́tẹ́gbà fún máa dùn ẹ́ bá òun kò òpò lẹ́yìn lónìí ti defeat on his own òpòpò ají tẹ́tẹ́gbà fún máa dùn ẹ́ bá tọ́ òpò lẹ́yìn ká mú nàkí ẹ̀ẹ́nẹ̀ fún máa dùn ẹ́ ṣe. ẹ̀ma mú nàjẹ̀ká bó nẹ̀jọ́ dánú ó nẹ̀jọ́ gadágọ́gbẹ́ ẹ̀dágó ó nùgbòǹgbò àgbọ́kọ́

má dé tó bá lọ ẹyẹ kó tó bá ìgẹ̀rẹ̀ ẹlì ẹwùjádù ẹwùjádù abáma bàbá yàgùnmàtí ni ọlámàtí yàgùnmàtí ni ṣe ni tó kòrò àníbi sọ́lọ́sọ́lá máa ni a ẹwùlẹ̀ máa ní àníbi màtẹ̀nánà tòhálì gígò ma náà yẹ lápapọ̀ ma náà ọkọ̀ nẹ́wọ̀n ìyà tòhálì abá àti ìbòrúṣọ́jọ́ àníbi sọ́lọ́sọ́lá máa ní ya náàfílà tí abíyọ̀wọ̀ náàfílà tí àdúwá ya yà á kwàdọ́jọ́ yà á kwàdọ́jọ́ mẹ́lá ikú jìbìrì lò yàdáàtẹ̀ ni ẹ̀wọ̀n ẹ̀ka ẹ̀mùkẹ́tẹ́ ni ẹ̀ka jẹ́ fanadáwó jìbìrì lù mí fọ́wùkíhí lẹ́bẹ̀ẹ́yìká lẹ́bẹ̀ẹ́yìká tẹ́lẹ̀mà tẹ́ṣà mẹ́lá ikú jìbìrì ládọ́mù wọ́n à níbi ẹ̀wọ̀n ẹ̀tẹ́ anibi sallallahu alaihi wasallam ni abomi agoka kini machenya mago aku machenya mabu jajon matene ugutu mozo aki betelma ugutu kanga maba kwa kini kaki ni amela kudu meta kwa ifuma jome eta ola koja kai ama kabiri pako chuno dubuka ama kwa chuno dilmeta yome gweta ojo aki ni chenka amela ku unu dubu mẹ́ta ka mú kúrò kú yálà kẹrẹ bá mẹ́ kuma mányà lọ́la ilẹ̀yàn mẹ́ bẹ̀lá ìí odùbù mẹ́ta yà èèyàn mẹ́ ọjọ́ àkítọ̀ intasbiru mẹ́wọ́n àkúlíṣe ka kúmẹ̀ ìdákùnkúmẹ̀ jùjà wọ̀tẹ́tẹ̀kùnkùmẹ̀ òkòójó tí ìhùlẹ̀kùnmẹ̀ lè

operation ní ka mẹ́láìkú dáwọ́jọ́ ká máa kí mẹ́láìkú ìmìlú lè mẹ́láìkú address yóò já ní yẹ́ ni gbogbo àálò ìbá ṣùgbé àálò rẹ̀ inú okù ìyàngálò àníbì bìbí tákùmà kí ní àálò operation operation ní ìdẹ́jẹ́ àti ní àhàlákà operation destroy the kufa operation ní ìdẹ́jẹ́ ma destroy àmà káàkiri gabadẹ́yà amẹ́láìkú kùmà wáyé bá ogele ma tola ma obi obi obi bi sogu ma te ko yale ani bi ago yale aloma bu ma wa ama pa mda lo manu ani bi awle abi da ayi ani bi ma limi me abule ya lo ma ya me u yanga ya tana ba yi ama ya ta ka ni bi aka ama ka bi ko ya ama mi ka bi me ka mu nugu me du aboki nu pa ti le me ko du abi akuma nu pa am ko du lura ma ju ya gele do mo maju wiji hewu maji afa mune eni hawu oji kulugu ogu ma abite ma ya jahi me ka mune nyu ogu me a, aka mụ na ogu adu shen ka ma ona nyu ene ka kwene ka du maja ene ka kwene ka mune du ene meta ma ko du yi maja nba meta lek ma ene ma kwene mu unga di to ya amu jaru de gidi tak ma ba ti yala ma chini kola ma yi ama ka zuri mune yi ma ka du ama pa mu yi ndu ọ̀bẹ kàpàpàdé yàtẹ̀ ògìdọ̀ bẹ ojúkòta ni mamọ́nà yí ma múlẹ̀ dúdúhù ọbẹ̀ kùnmà tó gẹ́nẹ̀ ìkóta ni mamọ́nà ma múlẹ̀ dúdúhù ọbẹ̀ kùnmà tó yàtẹ̀ ìkóta ni àṣẹ́kà mẹ́lá fún jìmí àjẹ́ pẹ̀lú máa ọya ọya ọya ọya

imu mana mama ne ma ma ma ma ere te une ki ana mal lido be yate u yen le kuta amala ku jaju yayi Allah akbar Allah tbaraka wa taala ina nabi nariya wala qad nasarakum Allah bi badr wala ko jo kale wudu aya ki le du bi ramo yen ojo ko la unta ti kumeyi ojo ko la unta ti kumeyi e gba me wo ko bedere yi abẹ́ẹ̀bẹ̀ wùmẹ́ màá ní ìmàṣẹ́ àmàkàkó yáyọ̀

to oline uluka ile de bolo uluka bada cha ata ata tem unga akodali to allah subhanahu wa ta'ala inhi وما جعله الله إلا بشرى لكم وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النقل إلا من عند الله العزيز الحكيم wa ma ja'alahu Allah ewe le kojo Allah taka tiba illa bushra lakum nabale dahun ojo dumume nabale dahun ojo dumume wa litatma inna qulubukum bi Allah wa tini kedo me kiku dane bola dini unka tini hi akiko lo yo ntobe jai imada len dawun ciwa gwe anan mujan anu payun kadu gbogbo ya káwá àìbọ̀gẹ́nẹ̀ gidẹ́ ìlú ya lónìí rẹ̀ wọ́n lè tẹ́tùmẹ̀ iná kúrò kúmbi kẹ́dọ̀mẹ́ kí ní a nìyàn wọ́n ma násúrú àtẹ́kù ìṣògbódó ya kó wa nù ìlàmì ìdìlá pọ́jú aláàbò ya kó abẹ́bọ̀ abe akini aga abe kuma akini ni gwa mujidu abe ka ze dichi olgun gwe ko ko en ru ko che e bu akini en ka ko ji mo lo mo tin ya do enu ojo ya do enu ati ya toro chu e àmọ́ nẹ̀mú kọ́lọ́ kó jù máa lọ bọ́nà máa ẹni gbogbo oṣù àlèyìn yìí rẹ̀ dọ́mọ̀ ẹnì kan wẹ̀ ká lọ bọ́nà mú sí àlèyìn yìí rò ẹ̀ṣẹ̀ kàkó ya lu odò ìjà lu idò mú sí àlè ìjà lọ ọ̀nà mú sí àlè nan du ka duwa ma da ke shari da wani a duwa ya yi a shari da kanya a shari da musiba a ti kutu boju allahu ya ko to da loju allahu ne bi al-aziz on du ujima on nana al-hakim on do kanya ci ti ko yo dunga ma ba pa ojo ugu bede de dai ba di acha ti kama pa ko gudu yi de mda to ba tobi yeki bo cama ma ada ti kuma ma ju pala ma yi ama ye jide cami me la kuwa ma ma ju ja yi ma ju ja gogo amo ne yo ne nya ma ka biri toro da o ku ti ka ne ne tuki me ya o ro ti yo o ne no be abe ki gbe mu ro ti yo da do mo ke do do yimu nga ki ni ni tiamu i torenda o ne a me o ne ene ki lo le o ja me ju me ju daru bi

shenki na be me kuma kuma mu me nya exchange ma e da mun me ti be ma ro ma ta bi me no anibi ama ka bi mu ma o mo yi ma o mere ji abi ki surrender ngwa nabi sallallahu alaihi wasallam ya ku shawara ujima abu gida ba ni kin liba ma men ma ku gazi ma amma ku ya yala ma shaite ma mamma ka yi oja ni medina dogu e ka tuwa ji da ki mi ngaro ile dogu e ka tu nu da ju ji ile ma do ngu ma o ji ju ki ma mu da me ni ju mo mi ga ma o ji da lo jo ile abende ku do bo ile ayo ma mu abayo ma mu adi sallallahu alaihi wasallam to aba ali babu gida anabi àjà ohun tó nú àmà bàbá ohun ṣàgbójì àmà bàbá yìí pọ̀tẹ́mu dúkìá yá ti bá ṣédékì òmádóhùn àmọ́ nẹyìn ọ̀nẹyìn òmádóhùn ẹwà mẹ́lí agala anabi aka yìí máa kú wa anabi kẹ́ kọ́lá dọ́gba bá anabi jà kọ́lá dọ́gba gbégbélẹ̀ yẹn ní ẹ̀ńà mẹ́lí anabi kọ́ àbóhùn ní kí ìjọba kò máa weha ha iwe weha otibe iwe weha wee! iwe ṣeun kibe ẹnẹmẹ ẹla àbíakẹ ẹnẹmẹ ebie ọlẹ mamudu alukete kẹnẹmẹ ẹta kọlẹ mamudu lóyi yẹn lọ làkùnmá káyà ha Ihe atọgbọ abáyọ báyìí ní kọlọ ààbọ ẹnẹmẹ ebie ẹtọ yẹlẹ ńlá lẹnu sọlọ wọn níbi mibe duwa abali ẹni mibe duwa ẹni mibe duwa ẹni mibe duwa sẹ́ni abubakar dé ẹni kìkọ̀lá ọjẹ́lẹ̀ ẹni àníbi tọ́ iṣẹ́ gbùmọ́ ma gbùmọ́ lẹ̀ lẹ́ka kúmọ̀ gbùmọ́ kẹ́lẹ̀ turu ma sọ̀rẹ́ndà mẹ́ ṣàkúmọ̀

amemaru kama ajaka abirimu memaru kuma atikpa ka abirimu sɛnka mɛ ako ŋa edibia ŋa adibia amema abibi ŋu ŋa abɔli ŋu lɛ imudabi awa ne ma ki ɔna tse bi ke edibia lɛ abo kaka di ni agbɔkɔkɔ ɔma toro kuma ma rɔkɔ ŋua katuma nɔ ibo kaka di ni ibe ki meju kɔta gada kuma ki be wa ŋu aba be wa ma be sɔta gada ni alukuma akɔkɔ alukuma kuma kuma ta kuma ta ma nɔ so ibe o ma koyo koyo koyo ɛnko ɛliwɛ kaki yɛ ni ɔwɔ di ibi lɛ kpa kudza kɛ ɛtsi nyɔ bɔtɔ ŋɛ di bi mu amɛ ako ŋɛ adu meke amɛkɛ <laughs> e e ma ka mɛ agba ɛ akada iyɔ agba ɛ ma na akɔgba yɛ tɔ ibe o dzi kaki ni ina mi hu kɛ ɛdi abɔ ka mɛ yeye o yɔ e. yi amɛ amɛ lɛ hã do ba ŋu.

Mama la ɔlu da ho mamɔ kɔ gbɔ ɔgba ebe ki amɔ takada ma yɔma tsi ne ka mo ne ho tahuma le tahuma ɔna ma kpedzi kpakpɛ lɛ nudɛ ma na tsɔ kurisɔn lɛ kpakpa kutsaka mo ne na ta kpakpɛ yi o lɔsi baara kan ma yadu rɔ wa ko yali ma kana li nabi an ye lahu asra hatta yuskila fil ardi ina anabi gaskiya mun kun ga cogo kan waye adini ya tunu mun ga shi da etu bụ maka gịnị wee nebikwue m mụ na okpokogbu nyi kabiri edukwuo m gokogbu ọmawa kpojikwere ẹni edukwuo a mụ nyi ekpoji na ma kpojikwere ṣe nka mee ewu ewu ache ime omi meje nwe na mụ na gị abụmedo ha gị e ka mee agba mụ n'ọwọ hata yi ofisi na filhadi ẹgba mere naanị kìkà mẹ́ ni kọntúrólù ó já ní kàmà káàkiri máa ní kí ṣe kìmẹ́rin màmá ní kí mi méjì ọgbẹ̀nẹ̀gbà yóò tá mẹ́kọ̀ọ́lẹ́kùnmẹ̀ yára ẹ̀

ẹ̀wọ́n níbi òmúnẹ̀kẹ́ adéde wù yí ọ̀làlẹ́wọ̀n yẹ́ àkọ̀fà mẹ́wọ̀ ẹ̀wọ́n ni yé mi mẹ́wọ̀ ní nítàzíkà kí máàlẹ̀ mí kàkọ́ nítàzí olé ti àmì ṣáwúra sẹ́dínà umaru duwa kalkura ni wá kọ̀fà mú ẹ̀wọ̀n kì nítàzí olé kọ̀lá ojú rẹ̀ ó ká ìhun ṣẹ̀gbà sẹ́dínà umaru dẹ́láwọ̀ tààlà ló gẹ́

Allah tabaraka wa ta'ala ni turuka yawm wala dala ba li yaqta tarafan min alladhina kafaru li yaqta tarafan min alladhina kafaru aw yakbidakum li yaqta li yaqta tarafan min alladhina ليقطع طرفا من الذين كفروا أو يثبتكم فينقلبوا خائبين awóyẹ̀kì ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا أو يكبتهم أو يكبتهم فينقلبوا خائبين ليقطع طرفا من الذين كفروا Allah tabaraka wa ta'ala atini mo oka makabiri bili bote atini mo oka mabili kuma awe so dukuruke awo ya kibita mabe akini kibo ba memu ma oda ojiti gabadia fayan qalibu qaibin tuniki je kim di da bi ma da bi ko ohu en ko jati ni se mai dum en le ti ni je ma wo ko wi en ma do akini e ya ko e, e, e ya ko ta tarafan oya o ya ka ko ma ko ma du o ya ti ni boji ko jile o ti ni o ma koda awo yakibita hum abegagi ni ọjọ́ ati ni wò máa gbé fọyọ̀nkọ́lìbù kọ́ ibi kíyẹ ká ma káàkiri bí i dúkù máa dúró kíyẹ kí mẹ́rin ìdàbí máa dàbí alópàá òhù tọ ma òjàgídẹ́ ìjàmẹ́ a ma òjàjá owó ìhùdù kàtàlù ọ̀làun dọgbà aláwọ̀lẹ̀dá tọ́lẹ̀lẹ̀ wọn yà nyà kọ̀lé lẹ̀ wọn ayé yà tẹ̀lé ní abọ́ lé lẹ̀ ní. òwú ibẹ̀ dẹ̀ ohun ìṣe ní kọ̀lá wọn ayé. ọjọ́ kò uhudu anabi sallallahu alayhi wa ìnẹ̀dẹ̀ ahọ́ ọjọ́ lẹ́ta balẹ̀. tolu máa jogun yóò nu dáko yọ̀dù nẹ́sàrà wọn kuma mu da lè pẹ́ nẹ́sàrà máa wọ́n dàbí wọ́n múlẹ̀ dà ìwọ́n tó iṣẹ́ àti mẹ́nu àmẹ́ṣọ́lá mẹ́yìn alìgá àti kùmẹ́tí mẹ́lìgá inísára nẹ́ mẹ́lìgá òjádù àtà ìdàfẹ́ṣíntún wàtẹ̀nàzáàtún fìlẹ̀ amúrí wà sọ́yítún mìmbáàdì ma àrọ́kún má tún ìgbò ẹun mẹ́ta ohun mẹ́tí ẹun mẹ́ta lẹ́jẹun àti kòkòjọ́ ọdún lọ́gẹ́dà má ti kó ń gbàdàbí ẹni kí jalè háà ẹ̀kẹ́dàbí jàbí ṣe kẹmọ́ máa ń kẹ́kọ̀ọ́ lálẹ́ ni kẹmọ́ mọ́nà kẹ́dùn ìrọ̀lálẹ́ so ẹ̀hún mẹ́ta jẹ́ máa bàbà pa nasara kọjọ́ dún mọ́ aláwọ̀ ní nasara ń wùdúrọ̀ ẹnìyí àdíkìtà ti kọmẹ gbogbo àtà ìdáfẹ́ ṣètò àbí àtẹ́gbà kálù mẹ́mú parúkà ẹni ìgìdágì mí ìfọ́mọ̀ ìpadà gbòrò nẹ̀ mẹ́mú parúkà amri alùmẹ́jì ni họlamari wà sẹ́yìtù mẹ́kẹ́ta ọjọ́ àbí mẹ́wọ́n má min baadi ma arakuma tuhibun bikojo le ga men ko mete ni du mume obilele on oh, me on ko ja chali me ale oju ju jigire ni ete wo nga ni bikuma jo yi ye ni ame wo ko ja omo nga me ajo yi ngo ka me jo le aja ka uja do an mo me wan maja hawa du kuma wa pa me wan aja ka jini kenge ni ma kwa ne me wan takume kwa mo takume wa

ẹni ìyàtí ọgbẹ́lẹ̀ hàn níbi kan ohun maye ọmọ ìgbókà àmà kẹ́lẹ̀ gómìnà ehé alónú àníbìkà kẹgbà kó núṣe wọn ìgbókà ẹni ẹ̀ẹ̀ ó núṣe wà lè jìdà kí ní jẹun kó màlẹ̀gá òyàdù mẹ́bẹ̀kọ́ ma ma ama le kuma ya kare ba nabi sallallahu alaihi wasallam ko kuma yo bawja o mo le nga nabi sallallahu alaihi wasallam e do mu kwa ka kuma wani melia o ka kuma wani melia taki ere ere ere lele ama kafiri be kuma maja ju bi wo taka nabi kama gide ko na e ama kafiri le ama kafiri lele kuma dubio madubi wo mo makini dubu pàtí ní edugbo pàtí edugbo onúkẹta ma kóyí tún yánà yọ égbè máa ọha máa lékè ọbẹ máa lékè ẹlẹ lójú pàánẹ ẹn kì álàtẹ ẹn nira ọjọlẹ màmí hamza hamza ọmọ ọma ọma dẹ Ma ama hamza ló pa yìí hamza kpa ma wọn wáyé òkú hamza ọbí àná yìí ma mojú nkùtẹ́ ojójí ma mọ́rùn nkùtẹ́ ojójí ma mere nkùtẹ́ ojójí ma ó jẹ́ méhùn padà anibi awoko hamza lẹ́nu hamza ma hamza mi ma tí ọgẹ́ náà tẹ́lẹ̀ yìí òun gbé hamza àmàtí olùgbé Adama kwe gbaa ẹgbà àmàtí àdàmà tó ẹgbà ma yìí aka kọlàdí ni máa wà dání àkàmújà wọn bí wọn hamza na na anya ra ilu unu gometa na akpako ya hamza na nwa okwu ngede abalụkụ ma gụgụ hamza ige ijinicha adụa ya onye ijinicha adụa alụkụ n'otu ijinicha bụ mama allah tabaraka wa ta'ala inihi ليس لك من الأمر شيء أو يتوب عليهم

ọjọ́ ya ẹna màngẹ́nà bá ní ọjọ́ ẹna màngẹ́nà bá ní àbọ̀gẹ́lẹ̀ tó gbàkú sáká ọ̀gá ní ojú lẹ́wọ̀n màmú ọlọ́ ọ̀gbẹ́ àbàtà dúkùmà tí ọjọ́ kùmà jó owó odò lẹ́lẹ̀ ẹnẹ kì command ma kì tọ́gbà láti ìdọ̀bà tanga ma wà kì hali dùbí ní wọlé ni yàngọ́ ọlọ́ ọ̀gbẹ́ òun àníbi afẹ́tẹ́ gbogbo bí àná yìí ẹ̀lẹ́ àdúrà kà níbi wọ́n ṣe kọjá àdà kó lóun kì má yẹ ni táàkì gbogbo àná táàkì tàǹkúlé kẹ́ àgàǹtì lẹ́ tòdà alẹ́ ọjọ́ máa yẹ irojeju ya dumatona ya rojeju ya kona maji ila walillahi ma fi samawati wa ma fi al-ard yaghfiru liman yasha'u wa yu'adhibu máa fi sàmáwá tó máa fi láti ẹm ti dójá lè pàá ní ọjọ́ nẹ́yìn yẹ́gùfúrú lè mẹ̀yẹ̀ ṣá yádà tó bá gẹ́nẹ̀ kẹrọ ijú wọ́n lásìkò mẹ̀yẹ̀ ṣá yádà tó bá gẹ́nẹ̀ kẹrọ ijú ọlọ́hu gọfúrú aláwọ̀ ṣáàdù lè fi bá rahim àwọn lè jùmọ̀ yìí. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا واتقوا الله لعلكم تفلحون يا أيها الذين آمنوا أمكم بإيمان قوجوا الله لا تأكلوا الربا ما يجيبون أضعافا مضاعفا أن يبقوا تولي ويبقون شيء واتقوا الله ما تقوجوا الله لعلكم تفلحون كما يبقين ẹwé kùn àdọ́kì ìwú àrẹ̀gá ọ̀lẹ́lẹ́kà ìgbòrò jẹ́rẹ̀ àwọn ọ̀dà ìwọ́n rí pítọ̀ lẹ́lẹ́rẹ̀ ẹ̀wọ̀n máa dọ́ ìwúta àmì títà lílílílílílílí àpì ŋa kɔla ko ru ŋa define ŋa ma dɔ ki ru implication akanya kide ewu jɛ ŋa jɔ ŋa ka ye tuna alɛ ne du jati ni kimi ŋa ma dɔ ewu ka se ka se balɛ ya ne turu ki wɔtɛ kun na ha. واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون يعني واتقوا الله واتقوا النار متوكونا التي أعيدت للكافرين ومشيكم أمولا تانا ندى ما كافري وأطيعوا الله متوك متالبوجو وأطيعوا الرسول متالبوجو والرسول متالبوجو لعلكم ترحمون إذا لو كيوم تيكيجم يوجو يا يكرم آية 132 في سورة آل عمران وما وقت والي قد aya 132 ibi suratu ali imran ọmọ wakàtò alì kàdé ọdọ́ kìdá inṣàláhù àyà chánà kújí wàtàrí ó ìlàmà òfúrẹ́ tó yọrọ̀ bí kò ọ̀bẹ́ kàbọ̀ yìí jẹ́ ìṣọ́wà ọmọ àkàlà mọ̀ lábí ajẹ́dà náà ní àyà àǹtà àtàkùn kàwà Àtẹ̀bí wọn!